الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المؤمنون أيتها المؤمنات إن ربكم الله الذي أمركم بطاعته ونهاكم عن اتباع الشيطان وجنوده فقال عز وجل يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين واعلموا يا عباد الله أن من أهم وسائل الشيطان لعدائكم إلقاء الخوف والرجع في قلوبكم إما تجاه أنفسكم وإما تجاه من حولكم من أولادكم وأزواجكم وأموالكم أيها المسلم أتدري ما هو الشغل الشاغل أتدري ما هي الوظيفة العظمى لعدوك الشيطان أتدري ذلك إنما هو التخويف قال عز وجل إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين وكيفما ضعف الإيمان وكيفما ضعف الإيمان تمكن الشيطان من الإنسان وكلما قوي الإيمان ضعفت قوة تخويفه أو اضمحلت وذهبت فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين بل يا عبد الله كلما اشرأبت القلوب بالإيمان استبدل الخوف بالأمن والأمان قال تعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن أيها المسلم اعلم أنك ستظل عائشا في الخوف اعلم أنك ستظل خائشا في ظل الخوف إن لم تراقب إيمانك فاقتربوا إلى الإيمان فاقتربوا إلى الإيمان واستجيبوا لندائه لتطمئن قلوبكم الذين آمنوا الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب بارك الله لي ولكم واجعلني وإياكم ممن يستفيد بهذه الموعظة وممن يعمل بها إنه على ذلك قدير إن الحمد لله نحمده ونستعينه ونسلم على عبد الله ورسول الله محمد عليه الصلاة والسلام اللهم صل عليه وعلى آله وصحبه أجمعين أدعو قفوا لهم أسيا صلاة مع النبي بكنا أسيا السلام موجه النبي محمد صلى الله عليه وسلم أي mọ́mìnì lọ́kùnrin ẹ̀yin mọ́mìnà lóbìnrin ẹ jẹ́ ká máa pé olúwa wa tí ó dá wa ọpa wá láti pé ká máa tẹ̀lé ìlànà ohun dídí ń pa wá láti pé ká tẹ̀lé ìlànà ohun bẹ́ẹ̀ náà ni tó ń fà wá ibi ká jìnà sí ká tẹ̀lé ìlànà àṣẹ ìbọn bákan náà bá a bá ti ń jìnà sí ìlànà àṣẹ ìbọn èyí tá a mà tẹ́sù ká tó máa jìnà sí ìlànà àwọn ọmọlẹ́yìn rẹ̀ títí ọmọ ogun rẹ̀ ọlọ́wọ́n bá pè wá nínú alukur'an ẹni tó nígbàgbọ́ lọ́wọ́n bá pè láàrin torí pé ò nígbàgbọ́ kò nílò ẹ̀ gbogbo ẹni tí ó bá ti ní ìmáànì ọmọlẹ́yìn èsì lórúkọ rẹ̀ ń jẹ́ gbogbo ẹni tí ìmáànì bá ti wà lára rẹ̀ kọlọmọ yìí pé àfikún ọ̀ṣọ́ra fún ọmọlẹ́yìn èsì kún ọ̀ṣọ́ra fésù kún ọ̀dẹ́tùn ṣọ́ra fún ọmọlẹ́yìn èsì kọ́mọ̀bà ti kó bá òun ọlọ́run ni mo pè yín onígbàgbọ́ òdodo ó ti kó ló fi sí mi káàfà ẹsẹ̀ láti èmi ọlọ́run pátápátá ẹ má jẹ́ síbi kankan o wàlá tẹ́tẹ́ bí wọn kó tó wá ti ṣe ìbọn ẹ gbọ́dọ̀ fọ́lù ìlànà èsì torí pé ń bá tẹ̀lé ìlànà ètò yóò jẹ níbi tí sì ti ń jẹ ẹ ń bá rìn nílànà ètò tí ọ̀rọ̀ rẹ̀ ọjà sí ìtọ́rọ̀ ètò já sí ọ̀dẹ̀ sí pamọ́ fún gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ ayé kí wọ́n bá ní sí olórí burúkú ní kẹ̀tọ́n gbogbo ọ̀dánilẹ̀ kan náà ní kí àá ẹ máa tún wá wọ́n lórí burúkú tàwa tún wá sí tó lórí ire ní kẹ̀tọ́n gbogbo ọ̀dánilẹ̀ náà ní kí àá títí tó ànàbá ilé torí ire kò tó lórí burúkú láyé mọ́nà ẹ ń bá tẹ̀lé ìlànà ètò kọ́lọ́ ọmọ àpéjì tọ́rọ̀ ètò já sí ní tiẹ̀ náà ọjà tó ẹ bá tẹ̀lé ìlànà ètò ọmọ àbí òun ò lè rí tẹ̀mí ń àdánwò má àdánwò ni wọ́n máa kàn bẹ̀ ọlọ́run wọ́nu wa wà fótó wa ti ṣe ẹ má tẹ̀lé ìlànà ètò torí bí àwọn ìlànà rẹ̀ pọ̀ oríṣiríṣi oríṣiríṣi kọ́lọ̀ ní ìlànà oríṣiríṣi àwòrán ní ń gbé wa oríṣiríṣi kí wá ló dé tẹ́rẹ̀ wá máa tẹ̀lé lànà èṣù ọlọ́run èṣù fún apé innahu lakum aduwwun mubin tí wọ́n bá ní ta ni olórí àwọn ọ̀tá yín lórílẹ̀ ayé ta ni ọ̀gá sọ olórí ọ̀tá ni pé lọ́tà rẹ ni wẹ́wẹ́wẹ́ làwọn rẹ kódà èèyàn rẹ tó bà ọ́ lọ́kàn jẹ́ kì í sọ̀tà ńlá ní àwọn ẹlọ ọmọ òkò ti dáútì ń bẹ̀. pẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó láàlú yìí lọ́kùn ní lọ́kùn kò jẹ́ pẹ́lú mí ẹ̀yin náà lọ jẹ́ fún àádùn òun náà lọ́ta yín. kí wá sọ̀tà tó fojú pa máa mọ̀ bí ọ̀fara hàn ọ̀tà tó fara yín tó lọ́n rẹ̀ ń ọ̀pọ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n gbọ́ èdè bí nǹkan bá ti jọ́tọ̀ ènìyàn yí báyàn jà ní ẹni tí ó ti bá ní jà irinṣẹ́ tí ó fi báyàn jà ní ó yẹ ká máa bẹ̀rẹ̀ àwọn aléèrè pé a ti mọ̀ pé sù láàlú ọ̀tá wa ni bẹ́ẹ̀ ni ọ̀tá rẹ̀ ni ọ̀tá tèmi náà ni ọ̀tá ànábì ádámù ni wa muhammadu sallallahu alayhi wa sallam nígbà tá a wá mọ̀ pé kódà ìṣù gangan fúnra rẹ̀ ọ̀tá rẹ̀ náà ṣùgbọ́n máa rẹ̀ wọn torí kí kì í ti ẹni bá sọ mí ìdí ara rẹ̀ fún ṣe ìtọ́nù oníkan wọn máa wò ìtù bí ọ̀rẹ́ ẹ̀hún ṣùgbọ́n nípa rí yóò rí pé áá ah, lórí burúkú lẹ́ni. nàám ọmọ yìí pé tọ́ta ó bà bá àyàn jà yóò lórin sẹ́kàn láti bá àyàn jà ó yẹ ká máa wádìí pé kí ni nǹkan àjà tí tòfin ń bọ́ máa dáma jà wàláhì ọ̀pọ̀ alukóhánì mẹ́sàn rẹ̀ lórí sísí ọ̀nà wíì nígbàgbé wá ṣùgbọ́n kan nínú ẹ̀ lára ti fi sáà fún alẹ́ nìyí ìdọ́dọ̀ fún ọjọ́ fàtà fi mú ìdá amúwálé ní ìlú náà ní kí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ pé irin iṣẹ́ ẹ̀sẹ̀ ìbọn náà bẹ́ẹ̀ nìkan máa ń bọ́bẹ̀ lọ́wọ́ nì tó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ mo rò pé ó tún rìn rẹ̀ rìn tàbí kó múra kalẹ̀ pé tó bá tẹ́ fi gómi báyìí sáìdì ti ń pò sí ni wọn náà mọ̀ pé ọ̀bẹ wọn fi ṣe èèyàn sùtà wọn lè fi ṣe èèyàn sùtà èèyàn lè fi ṣe nǹkan nìkan ń bọ̀ lójú ọ̀nà lọ́wọ́ ní ìṣe ó mú ìgbálẹ̀ ẹyọkan lọ́wọ́ ẹyọkan kéétèé òtútù ọwọ́ ìgbálẹ̀ ehoro kan

tó bá gbàgbọ́ yé irin sẹ́yìn tó bá pé nǹkan ìjà ni mo rò pé yọ escape inú ńlá ti tààrà gẹ́gẹ́ bó ti fẹ́ escape lára ọ̀bẹ bẹ́ẹ̀ náà ló ti mà bó ti escape ara rẹ kúrò níbi ìgbálẹ̀ ọkàn tó ti jẹ́ sí pé oró tí ìgbálẹ̀ náà ń ti ọkọjà àtọ̀bẹ nígbà mi ẹ̀yin ẹrú sàn ọlọ́run ẹ̀yin olùgbàfọ́ ọlọ́run olùtẹ̀lé súnà nàbí wa Muhammad sallallahu alaihi abẹ́lọ́run èyí tá a bá gbọ́ láàrin ọlọ́run tó wúlò fún aláyé lọ́dẹ̀ tí wá láǹfààní lálùkì yàmà ẹlọ́mà pé nínú àwọn nǹkan àjà nǹkan àjà tí èso máa ń lò láti fi bá èmi àtiwọ́ tó ń wò mí ìtọ́ ń gbọ́ mi láti fi bá wa jà tí ó sì máa fi bá wa jà ìlàkè yàmì sà sáyé ìparẹ́ òun náà ní ilẹ̀kọ́ ẹlẹ́kọ̀wọ̀ ká máa dẹ́rù bá ní ẹlòmí wò pé àà mo ti bẹ́ẹ̀ sọ nǹkan mí dẹ́rù bá ní ti wá di wàláhì irinṣẹ́ ìsù ni gbogbo irinṣẹ́ ìsù bá ti ń bọ̀ níbẹ̀ gbogbo ògbàkúgbà táyà rẹ bá ti ń já gbogbo ògbàkúgbà tọ́kàn rẹ ọ̀bá ti balẹ̀ èyí jẹ gàba lọ́kàn rẹ nìyẹn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ máa wò pé àìlówó lọ wàláhì ẹni tí ó lówó lọ ti ń gbádùn pọ̀ ẹni tó sì lówó ti ń pòrò ọ̀pọ̀ tó o bá ti ní irinṣẹ́ tí ẹ̀rù òfin ní bọ̀ tí ìfòyà yóò fi lọ ọkàn rẹ ọ̀bàlẹ̀ nínú àwọn irinṣẹ́ tí ń lò jù láyé tí fi ń dá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ní ká dẹ́rù bọ̀ mí ìgbà míì yọ dẹ́rù bà wá nínú ara rẹ̀ ọmọ ọ̀sà máa wò pé tó sì lè dáa fún ọba yìí ẹlòmíì ti ro rẹ̀ báyìí yóò wá máa banújẹ́ yóò máa bẹ̀rù bí ẹ́ ah, kò lè dáa fún ẹlòmíì kò sí nǹkan tó wà ní ògbésí ayé ẹ̀ láyé yìí tó ro dáadáa síra rẹ̀ bẹ́ẹ̀ òun ò lè jèrè ń bẹ́ bó ṣe bísínẹ́sì òun ò lè jèrè bó bá fẹ́ òun ò lè bá bó bá fẹ́ òun ò lè mọ̀ bó bá ṣe exam òun ò lè bá gbogbo tí wọ́n máa rò ní ẹ̀rù ta ló mú wá pẹ̀ ìtàn wá yára ẹ wo bọ́ ọba ńlá lára rẹ pé èmi ọ̀bẹ̀rù lórí ara mi mọ́ àwa ti gòkè náà ah, ọjọ́ ń bẹ̀rù ọmọ rẹ kò sí ọmọ rẹ kankan tó rò lè dáa fún láyé ah, ah. ọmọ pé sì jẹ gàba ìlẹ̀kọ̀ ọ̀hún ẹ̀rọ àmọ́ bá yí pé kí láwọn àbáhà kò ní ọmọ ẹ̀ o jẹ́ ń tètè máa pa mílẹ̀ dògbẹ́ mi kí ni ètò nílò ọlọ́wọ́ ni ìgbà míì yọ́ máa dẹ́ sí ọ lọ́wọ́ àwọn ìyàwó rẹ pẹ̀lú bá fẹ́ wọlé bẹ́ẹ̀ ẹ̀rọ ọmọ bá ní bí ẹ̀ha òkú mà bọ̀yá ó ti gbàbọ̀dé wa ẹ̀rọ ọmọ bá tí ìyàwó rẹ sì dáa púpọ̀ jù nínú àwọn ìyàwó tí ń bẹ láyé ṣùgbọ́n ìtọ́ jẹ gàba lọ́kàn rẹ ẹlòmíì lórí dúkìá ẹni bá a ṣe jókòó etí kìíní ká bá tán gba oníta ẹni tó ní ṣọ́ọ̀bù ń ta ń bẹ nìyẹn ibi tí ọkọ̀ọ̀kọ̀ rò sí ni pé ṣọ́ọ̀bù òun lọ́bàjẹ́ ẹ̀ ètò lọ́dún lọ́ngbà ẹni ìwọ́n fọkàn balẹ̀ àwọn sálàfù ní ọdún mọ́ta yé ní ilé ẹnìkan jó lọ́wọ́ wọ́n ilé ń jó ń bì kan ẹnìkan wá ń kírun lọ́wọ́ nínú àwọn tàbí àrùn wọ́n sọ fún pé à bàbá tó ń kírun tètè parí irun rẹ o ilé rẹ ti ń jó náà ó sì kírun ẹ̀ tán ó ní kì tóun nílé òun ó jò náà ó sì kírun tó padà lọ́bẹ̀ ilé ẹlòmíì ti kí ni ní ń jó náà torí gbé ọkàn balẹ̀ ọkọ̀ nígbà tá à ń sọ yìí ó wọlé mọ̀ tó náà ètò máa ń lo irinṣẹ́ láti fi dẹ́rù bá àwọn ẹ̀dẹ́ ènìyàn irinṣẹ́ tó lágbára tí máa ń lò láti fi bá ọmọ ádámàjà òun náà nìkan máa dẹ́rù bá wa ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ẹ̀nà Al-Qur'an tí wọ́n bá ti ẹ̀bí wá léèrè nígbà tó lọ́n sọ̀rọ̀ ẹ̀nà níbi kí ni iṣẹ́ gan tó ń ṣe tẹ̀sí ń ṣe gan láyé nínú àwọn nǹkan tí fi ń bá wa jà láyé òun náà láyà bí wáyé ọlọ́wọ́ bá sọ pé nà máa dáadé kú mọ̀ ṣe ìtọ̀ ọ̀nà yóò ha owó ìfò áwòlìyà ìjẹ́nlá ni wọ́n iná máa tí mẹ́mbẹ́ ó fi yá pé kò ní díìtì ní èsù yẹn ò ní díìtì ní iná máa nínú èdè Kùránì tó bá ti yòkàwífò kí ni tẹ́ rẹ̀ yòkàwífò àwòníyà yóò kọ́kọ́ dẹ́rù bá àwọn ọmọlẹ́yìn ẹ̀nà yóò kó wọn láyà jẹ àwọn ọmọlẹ́yìn ẹ̀tọ́ wá dẹ́rù bá nì yóò wà rán wọn sẹ́gbẹ̀ẹ́ ẹ̀nà lọ́mọ dẹ́rù wọn ẹ̀nà yòkàwífò àwòníyà iṣẹ́ o lè rọ́mọ lẹ́yìn ètù kankan lọ gbé àdánwò rẹ bá àfikún fi kádánwò rẹ o lè rọ́mọ lẹ́yìn ètù kankan lọ gbé oríire rẹ bá àfikún bọ̀ fìbàmìjẹ́ kan sẹ́gbẹ́ bóyá ní ìtàn ọ̀dọ̀ aláwo ni wàá ọ̀dọ̀ àwọn lọ́lọ́ àbí ọ̀dọ̀ àwọn ẹni ètù kan lọ́lọ́ òní à ń tààrà ní o fún yín ni o yóò wà àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọmọlẹ́yìn eh, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láéláé wọ́n máa fọ́n ìfọ̀kànbalẹ̀ káàkiri ayé kódà tí wọ́n bá ń bẹ̀rù tó bá dín wọ́n fi kí ní ń pa ọláyà fọ́kànbalẹ̀ ìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n Jésù máa ń dẹ́rù bá mi ènìyàn ni gbogbo orin iṣẹ́ tó jẹ́ ìní máa ń lò láti fi dẹ́rù bá rẹ̀ ọlọ́wọ́n ní tó bá jẹ́ sí pé wọ́n bá dúró dáadáa fàlátà búhùn àtọ̀gá àtọ́ ọmọ ẹsẹ́ ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù wọn búhùn bẹ̀ bẹ́ẹ̀ ká bá ní kò ní dáa fún ọkọ̀ pé àìwọ́kọ̀ ah, dá mi ọlọ́run ti ní ojú ayé ẹ̀ náà ni ó ti ni ó ti dà fún un fàlátà ọ̀fúhùn tẹ́nì ká bá dẹ́rù bọ́ pé àà ah, ah, lọ sí tààrà fún bàbá rẹ̀ ò mójú náà jẹ́ ò tọ́ọ̀bá tí ó jẹ́méjì ó kú bàbá ìwọ́ ló kù ọlọ́ni fàlátà ọ̀fúhùn ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù wọn ẹnìkan ò ní rí ọkọ sọ̀rọ̀ kan fún ọkọ jẹ́ pé negatively ní sọ fún ọ nínú ìgbésí ayé rẹ̀ kí wọn náà wá gbà gbọ́ wọn náà ti jọ mi ìsìn tọ́ba ti gbérú ẹ̀ wá lọ máa kí ẹ̀ pé ọmọ lẹ́yìn ìsìn lélẹ́yìí ọlọ́run sọ pé yòókà wípù áwòlìyà máa ń lo gbogbo ọmọ lẹ́yìn ẹ̀ láti fi dẹ́rù bára yìí èyí wọn nípa ìrìn àjò ẹ̀ nínú ọ̀nà wọ́n nínú ìrìn àjò ayé rẹ̀ gan tó rí físíkàlì báyìí subhanallah àwa gan dẹ́rù bara wa tá a bá ti dẹ́rù bẹ́ẹ̀ nìkejì lọ́mọ kó ti dọ́mọ lẹ́yìn ètò náà ìwọ yóò ṣètò ń sin yẹn kò lè dáa fọ́n bẹ́ẹ̀ ẹ̀rọ màmá bò ná wọ́n ti ní òlè dáa fọ́n bẹ́ẹ̀ o wọ́n rẹ̀ pé à ọmọ experience experience tí mo ní ni pé iṣẹ́ yẹ̀yẹ́ ṣe é lá o lọ́wọ́ sẹ́mi mọ́ o tí wọ́n ti mọ̀ pé o ò lè ṣiṣẹ́ mi ṣe tó lè ṣe ìrìn mọ́jẹ́ nìkan dẹ́rù bọ̀ ọ́là ń bẹ̀ yóò ká wo tó àwùyá ọlọ́ni wà láti àtàkà fún ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn wà fà fún èmi ọlọ́run ni ẹ máa bẹ̀rù ọlọ́run nìkan là á bẹ̀rù tó bá ti bẹ̀rù ọlọ́run ò ní bẹ̀rù nǹkan mìíràn ibùn tó bá tún bẹ̀rù ọlọ́run dé lẹ́bùn kan àwọn nǹkan táwọn kan bẹ̀rù ó sì máa bẹ̀rù jẹ bẹ́ẹ̀ ni ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ nígbà tí wọ́n bẹ̀rù ọlọ́run nígbà wọ́n wà nínú kèbèrè jẹ́rìn sí kúfùrù lọ́wọ́ tí wọ́n sì ṣe islam ah, wọ́n bẹ̀rù èso wọn ò fi ẹ̀gbọ́n wọn bẹ̀rù èso ẹni tí ọba ti ṣe islam yọ bẹ̀rù nígbà tí islam dé tí wọ́n gòkè ah, ọmọ ibi tí wọ́n bá dé ni ẹ̀nẹ́bí àrí ìsọ̀lẹ́ àti wọ̀sẹ̀lám wọ́n ní tí wọ́n máa rọ̀bá yọ ní sáìdì kan ìsọ̀ náà yọ ń bẹ̀ tọ́wọ́ àti ẹ̀jẹ̀ sí pé wọ́n fẹ́ jọ pàdé ara wọn ah, èso ọmọ ẹ̀họ́ ni ẹ́n alábàjá ń pàdé ẹ̀ náà ni ọbẹ̀rù àwọn márùn-ún khattab kí sí personality ẹ̀ ní tó gbé wọ̀ ní wọ́n náà gbé imáni wọ̀ tó bá ti gbé imáni wọ̀ tó fi tó ń jẹ rẹ tó fi tó mi rẹ tó fi sátọ rẹ tó fi sìgbèjì ayé rẹ kò sí tó bẹ̀rù mọ́ gbogbo ní tí àwọn ayé ń bẹ̀rù ọmọ bẹ̀rù jẹ ọlọ́ni wàkọ́fúnni èmi ni ẹbẹ̀rù pàlátà kọfúhùn ẹ má bẹ̀rù wọn wàkọ́fúnni èmi ni ẹbẹ̀rù nǹkan tó ń mi ní ìtẹ́bá jọ́lọ́ bàbá òwúrọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé bí ìmánì rẹ bá ti lẹ bẹ́ẹ̀ náà ni ṣèǹtọ́n yóò fi jẹ gàba lórí rẹ tó yẹn ni pé yóò fi dọ̀gá yóò máa yí ọ káàkiri bí ìmánì rẹ bá ti lẹ tó bákanáà wọ́n ní bí ìgbàgbọ́ rẹ bá ti gòkè tó bẹ́ẹ̀ náà ni agbára ìtọ́ máa rìdíùsì lára rẹ̀ ìmáàní àti kúfúrò lè jẹ́ ọ̀nà ìpapọ̀ bí ìmáàní bá ti ń gòkè bẹ́ẹ̀ ni kúfúrò máa sá wọ́n ní kódà tó bá ṣe ìmáàní dé lẹ́fù kan gbogbo agbára ṣètọ́n yóò yòrò tó bá fẹ́ pè jìjẹ yóò yòrò níbo ni a ti mú wá níbi ọ̀rọ̀ tá kan náà àyà náà nípa lẹ́yà tẹ̀kọ̀ bóhùn nǹkan mọ̀mìnì kódà tó bá tó gòkè àgbà nínú ìmáànì bí ìmáànì bá gòkè àgbà lára rẹ ayé ibi táwọn èèyàn tí máa ń bẹ̀rù ọkàn jẹ́ ọba rẹ̀ ọ̀hún ha gbogbo ayé máa ń bẹ̀rù ọ̀hún pé tẹ́ ń bẹ̀rù ní ọmọ ọ ní máa ń tó ń pè ní ẹ̀rù máa ń jẹ ọlọ́run bá ní alẹ́ ní iná àmánú wàlámù yẹ́lbì tó ìmáànà hùn bí bọ́ọ̀lù Ulaika lahumul amn ní wọ́n ti fẹ́ dúró náà. Ọlọ́ni ẹni tó bá ṣe ti ẹ̀dá, ǹjẹ́ ń kí ń bẹ ní pé tó bá ṣe máa ń ẹ̀dá. Òní ìdíkà ẹ̀dẹ̀ máa fọ wẹ́wẹ́, alladhina amanu òdó ń bẹ̀ wọn. Ó ṣe ìmánì lásán kọ́ walam yalbisu imanahum bihul tó ṣe dáadáa tí ò ní kọ́lọ̀ kankan tí ò lábùlà. Ah, bó o ti lè dán wò, tó bá ti lè dánwò ọgbẹ̀sán tí ń bọ̀ ìkílẹ̀ sánà ọ̀dá ik gbogbo yíbẹ̀ tí ó lẹ̀kẹ́ pẹ̀tó kẹ́ sí bẹ́ẹ̀ lahumul amn ọmọ tó lọ ń gbé kalẹ̀ mẹ́ tó bá mọ̀ ni yóò yọ alhamdu malọ́lọ́n lam síbẹ̀ ọlọ́run ní complete amnu ìtumọ̀ ẹnu complete ìfọ̀kànbalẹ̀ kì í ṣe am tàbí wá ń tọrọ complete ìfọkànbalẹ̀ làhóòmù òdìdì nìyẹn ọwọ́ akókò wá ṣe imani ẹ dáadáa kó lè bá rí amúnù fọkànbalẹ̀ yẹ́ra rẹ̀ wò ní òdòdó. yẹ́ra rẹ̀ wò ní òdòdó. tẹ́ẹ̀kì ọkàn rẹ̀ wò tẹ́rù máa ń bọ̀ tẹ́rù bá ti ń tẹ́ẹ̀kì wò bá ń balẹ̀ tó máa lékún wá lọ yẹ ìmánì rẹ̀ wò nínú nǹkan táàbí máa ń ṣe nǹkan bá nì táàbí máa fọkàn balẹ̀ káàkiri káàkiri ẹ̀kọ́ rìn wá òun náà ni pé tẹ́rù kan bá ti bà ọ́ tó lálùwàlá àbò lálùwàlá lọ sí àlùwàlá sọ́ọ̀lì lílẹ̀ wà lọ kírun ó lè ti kírun dá torí pé nínú nǹkan tí máa ń lékún yín máa ń ìrún jẹ́ kan bẹ̀ kí Quran rántí ọlọ́run jókòó kò kàtí ẹ̀ máa rántí ọlọ́run lọ mọ́mọ́ tẹ̀sán bá lọ́wọ́ o sáma kà á èmi ò lè kà á nọ́mbà ẹ̀ torí pé tí mo bá tún kà sí ọlọ́run lọ́rùn mo fẹ́ fi sakọ fún ọ nù mọ́ jẹ́ ń kà á mo sì tún fẹ́ sọ fún ọ̀pọ̀ ọmọ yìí ẹ̀ mo bá ń kà sí ọlọ́run lọ́dọ̀gọ́rùn mẹ́ta tí mo dé o ọ̀dọ̀gọ́rùn márùn-ún o. ọ̀run sọ ah, a, nǹkan sọpọ́ lọ́wọ́ ọmọ yẹ ẹ̀ ọ̀fẹ́ ọmọ yẹ ẹ̀ ní o lọ́nkà sábà lọ títí wà rí pé tọ́ bá ń wí lẹ́nu rẹ náà wí máa ṣe lọ títí tó fi sílì náà kàn pé áhà ah, ìbẹ̀rù ṣe kíni ó lọ bá

táà ń dé zikiri tó wá látọ̀dọ̀ ọlọ́run tàbí wá látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam àà tẹ́ ẹ̀ mà pé zikiri tọ́tùmá inú ala bi zikrillahi tọ́tùmá inú al-qulub tẹ́ ẹ̀ mà pé ọkàn ò lè balẹ̀ kò sí nǹkan tó mú ọkàn balẹ̀ tó zikiri ọlọ́run mùmínì yára tó bá yẹ pé wọ́n lọ ń sá kí lọ́sùn oṣù láwọnú ẹ̀ yìí àwọn kan ti da ayé rú débi pé àwọn kan ó sì máa bẹ̀rù àkókò ti lọ wọ́n pé oṣù kìíní kan november october november december september oṣù bàbà oṣù bàbàbà tó bá ń bàbàbà ó yẹ kó dùn nínú àwọn torí pé ní ti ń bà lẹ́mọ́ ní àórí ah, bà sílé rẹ̀ sí àpọ̀ kẹ̀yìn ọ̀bàlẹ̀ ibi tó yẹ kẹ́ ẹ̀bẹ̀rù gan <clears throat> january lè yàn rí

ọba ti nìkan ní september àbí november àbí kìíní kan àbí december yóò lè pẹ́ kó tó lóyún tàbí kẹ́ ẹ túká padà kí lọ fẹ́ fi léhun sí ìwọ orin ní òdodo kí lẹ̀ ló ń ba ọ̀sùn ẹ jẹ́ ká padà sí bèbè kiri abẹ́lọ́hùn èyí tá a gbọ́ ọlọ́njẹ́ kó wúlò fún aláyé wíṣàn fàlẹ́fà lálùkè yá máa wà á kérò jà wáyé náà alhamdulillahi rabbil alamin